بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم يا البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا وإن ọba tí ọpẹ́ yẹn gbogbo ìjírẹ̀ bẹ́ẹ̀ wá nínú oṣù alápàlẹ́ta wáyé ìgbòkègbodò wa lọ́sàn lóru ìtòrí ìtọ́lọ́run abẹ́lúwa wa pẹ̀lú àwọn òkọ rẹ̀ tí fi ń dáadù ní òkọ àwọn ọ̀rọ̀yìn rẹ̀ tí fi ń gẹ̀dù ń ròyìn ọlọ́run lápọ́ńdà ìjà jẹ́ àbáyé tó ti ní àbáyé níwájú ọlọ́run ọ̀làláìláha ìlọ̀mọ́ níbi tí a ti sùn lánàá òní tó bá a lè mọ̀ wáyé ní àyà àwọn ọ̀sẹ̀lẹ̀kí níbi tó tó wá ti jẹ́ àmọ̀ wípé gbogbo ìnáwó lára ìná ìnáwó yé tí àwọn ìgbèrí ní ṣe láti kọjú tọ́lọ́run pàbóló wà jáde fún wọn torí pé ogun tí wọ́n ní láyé ní ọlọ́run ti gbé bí atẹ́gùn ńláńlá atẹ́gùn yìí tó ní ojú tó lágbára nínú tó wá rọ́bù oko kan tó sì pa oko náà rẹ̀ bẹ́ẹ̀ náà ní ogun tí wọ́n ní ni wọ́n bá eléyìí jẹ́ ẹ̀sán tí wọ́n lórí tí wọ́n ń ṣe tó nù fẹ́bí tọ́lọ́run bó ṣe é ṣe lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala parí ọ̀rọ̀ nípa wọn tán ọlọ́run wá dojú لا تتخذوا بطانة من دونكم قل هو المؤمن òdodo ọ̀rọ̀ kẹyìn ẹtí etí yín rẹ̀ kí làákàyè ní ojú déédéé àṣẹbí ìtúndé lánàdọ̀ ọlọ́run tí wọ́n lọ bá ń bá ń rìn ní sọ̀rọ̀ yẹ̀kú mu إما أمرا يؤتمر به وإما نهيا ينهى عنه أو ينتهى عنه bọ́lọ̀ bá ń bí àwọn ọmọ ilé òdodo ó fẹ́ràn wa ni ó fẹ́ dáadáa fún wa ni ó fọ́là fún wa ni ó fórèrè fún wa ni ìpè tí ń fi àwọn ọmọ mi ní láwọn òfin rẹ̀ ní ìgbà ní ìbò ní gbogbo èèyàn tí torí àwọn tó lọ ń pè wá sí mi tó bá jẹ́ àṣẹ ni ká lè má ṣẹ̀yẹ́ ṣẹ níbi ká má ṣe ọlọ́run bá ṣẹ láti rí oríire òun láti rí dùn tàbí kó jẹ́ nǹkan ìwọ̀n tó lè kó bá wa láàárín àkàtà wa tọ́lọ̀run tó dá wa tàbí tó lè kó bá wa tó lè tó wá ń sùtà láàárín ara wa síra wa bọ́lọ̀ bá ti wá àtàwọn olùgbòlè lórí àti kájìlì ìjìnà sí káìsì kọ́ra fún kájìlì sí yáyá ìwé ẹ̀lẹ́lẹ́ olùwà wá ní yá àyíwá lẹ́yìn na ààrẹ̀lẹ́ àtẹ̀yìntẹ́ jẹ́mìnì ní òwúrò látẹ́jẹ́ nínú àwọn tí ń bẹ láwùjọ fẹ́ẹ̀jọ́ ń lọ́sẹ̀ tí wọ́n ìbá tí ṣe mú ní òlóló láàtàtà mú ìkọ́ọ̀lẹ̀ta nínú olùkún ẹ má mú wọn ní aláfihúta ẹ má mú wọn ní aláfihí alùpọ́ọ̀nà wọ́n mú látara bá fún ikùn inú

bẹ́ẹ̀ lákùn rẹ̀ ẹ̀ lè rí òun tó ní fún ara rẹ̀ ló mọ tó wà níbẹ̀ ọlọ́run tó sì ìdá ló túmọ̀ tó wà níbẹ̀ lónìí kan tó bá níbẹ̀ àlùkọ́ọ́nà ní confidence ẹni tá à ń pàṣẹ rí sí lọ́wọ́ títí ebi tọrọ ní oṣù sílẹ̀ bí náà أيها الذين آمنوا لا تتخذوا بطانة ẹ má mú àwọn tí wọn lè sára yín ẹ má mú wọn ní aláṣírí ẹ má mú wọn ní ọ̀rẹ́ ayò torí kí ni láyé lónà fún wọn bá láwọn وَاتُّقُوا مَا عَلِمْتُمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ لَا يَأْتُونَكُمْ خَبَالًا n ò ní yé má máa lé aburú sí yín kọ̀báálá ní ṣáwọ́nù wà lùtínà alkọ̀báàlì òun làbú ìbànújẹ́ òfò oníjẹ́ kọ̀báàlì láàyè àdúrà fún kọ̀báálá n ò ní dẹ́kun má máa lé aburú sí wàhálà sí yín. wọn ò ní dẹ́kun ọ̀tún máa wọ́n kò tí ó máa ṣe yín wà túbú máa àníkún kọ́lẹ̀ bọ́lá ti lè sọ ọ̀rọ̀ omi afúnwá yìí واذكروا ما عملتم قد بدت البغضاء من أفواههم وجوه وعلم الكتاب máa àníkún ìjọ máa ní lára ayé ànàdàkún inú ó máa dùn ó máa nífẹ̀ẹ́ sí ká máa rí ìjọ máa ní lára ká máa rí ìjọ máa kó jìnà bá yín ká máa rí ìjọ máa fà yín lẹ́kún قد بدت البغضاء من أفواههم وما لا تخفي صدورهم أكبر قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بدت البغضاء من أفواههم بقلتها لك نرك وانصرين البغضاء hatred ìkórìíra tí wọ́n ní sí yín ó ń jáde nínú ọ̀rọ̀ wa sí yín wọn ò gba sí yín bí àjálù bí òǹkò bí ẹ̀kún kó máa jẹ́ sí yín wọ́n máa tó fi òṣòlóòrùn àgbáwò wọ́n máa tó fi òṣòlóòrùn àgbáwò èyí tí wọ́n pamọ́ ní kí ọ̀kan wọn ń pa àwọn lábúrú sí yí ó tó di ó burú jù tí wọ́n ń sọjá lè lẹ́nu lọ wà náà tó fẹ́ sódò òhun èyí dáyà wọn èyí ọkàn wọn tó pa wọn lábúrú sí yí tí wọn ò wọn fẹ́ràn ìgbàgbọ́ yín wọ́n gbọ́ sáré hàn sójú dáadáa bẹ́ẹ̀ dáàbọ̀ Muhammadu àìlèlá wọn fẹ́ kó sékí ẹgbẹ́ mẹ́rin tó máa bú iṣẹ́ ọlọ́run ó máa ti tẹ́bù kárátà rẹ̀ kọ́lẹ̀ máa yá náà ní àtìsàlàyé àwọn òfin ẹ̀sìn fún yín àṣírí wọn látúnú yín ìhà tí wọ́n kọ sí yín látúnú yín torí tẹ́lẹ̀ tọ́ra fún wọn tẹ́lẹ̀ tí làákàyè láàrínlá bó bá jẹ́ iṣẹ́ ìlàákàyè tọrọ ẹ̀sìn ọlọ́run bá yẹ awọn àwọn wọ̀nyí mo fẹ́ràn torí ìtẹ̀sí yín àwọn wọ̀nyí mo fẹ́ràn yín torí ìgbàgbọ́ yín ẹ̀kànjọ́ ń lò ó papọ̀ ní ń jẹ́ mọ̀lẹ́bí papọ̀ ní ń jẹ́ ọ̀rẹ́ papọ̀ ní bí ìkẹyìn náà dàbí wọn làwọn náà fẹ́ àwọn tí wọ́n túmọ̀ ayẹ̀ yìí wọ́n ní àwọn kó tó ka àwọn ẹlòmíì láwọn lẹ́rù kó láàárín àwọn mùsùlùmí ẹmọ́ mú ọlọ́rẹ̀ ayò anìfà hypocrisy almonary hypocrite èyí sọ̀rọ̀ kò síbi tí ò ti fẹ́ pán kò síbi tí ò ti fẹ́ ní ẹ̀rùn ẹni tó dúró sí lọ́dọ̀ àwọn kan ẹ̀yìn èrè ló jẹ́ lọ́dọ̀ ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn èrè òun náà tún jẹ́ irú wọn ṣòro fẹ́sìn aburú tí mo lẹ́sìn inú kó fẹ́sìn ó ju aburú tí kéèké rí ìta ń kó fẹ́sìn lọ. ó ń ṣe ọlọ́run wọ ọdún mẹ́tàlá ní gbòòrò mẹ́fà ìsìláàmù nítumọ̀ dáadáa ẹnu àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ ká lóòótọ́ ṣùgbọ́n wọ́n dúró déédéé kò sí dàrúdàpọ̀ láàrin wọn ẹnu wọn ṣọ̀kan ìmọ̀ wọn ṣọ̀kan ìgbàgbọ́ wọn ṣọ̀kan kéde tó ń sọ ọlọ́run lẹ́mọ̀ ẹ̀dí nàkẹ́ kí àwọn ìyẹ̀wò ní láwọn gbà sílámù láwọn tí wọ́n pilẹ̀ tó ń jẹ́ àbó onífá láwùjọ mùsùlùmí dè ní tó sì ní sáláyé láyé wá ibẹ̀ làwọn ojú méje pín àwọn ìyẹ̀wò ìjọba wọn gba ìsìláàmù tí wọ́n ṣe mùsùlùmí tó wò pé àwọn fẹ́ bà ìsìláàmù jẹ́ báwa ní káwọn dúró síta ìsìláàmù níyẹ̀wò lórí tàwọn àwọn olè Islam, destroy àwọn làwọn gba Islam, nígbà tí wọ́n gba Islam, ẹ̀yìn mùsùlùmí ẹ̀ rárá sọ́mọ́ ẹjọ́ ń kírun ní nọ̀rọ̀ ẹjọ́ ń bá wẹ̀ ní ẹjọ́ ń ṣe hájì ní gbogbo ẹ̀lẹ́jọ́ ṣe papọ̀ àwọn àfírí àárín ara ní lórí ẹ̀sìn ẹ máa sọ lójú wọn sábúrú kí wọn ó wà all sí islamu fún islamu náà lè ìtajà lọ. láàbẹ̀ tẹ́sí ló rè ọ̀rọ̀ nínú nìkan. mú wọn ní ọ̀rẹ́ ayò jẹ́ ń kọ̀m̀pléǹ fún ó ń ta mí ń ní jẹ́ kébù títí bí mo ti fẹ́ rìn rèé jẹ́ ṣàlàyé fún un lára ìjẹ jẹ́ mùsùlùmí jẹ́ bá ń sọ pẹ́kì èèyàn kẹ́rin nípa fúnbẹ́lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀jìnà sí gbogbo ọ̀rọ̀ kẹ́mọ̀ sọ sí rẹ̀ máa ẹ̀ ti gbọ́dọ̀ ń lọ́rẹ̀ ayọ̀ kátó wá ń sọ pé kèfè rí ìta láàárín àjàjá nínú ìrìnàjò nìkan nìkan لا تتخذوا بطانة من دونكم kèfèrí ìta kèfèrí funfun ni kèfèrí dúdú ni kèfèrí ni kèfèrí jẹ́ kèfèrí bọ́júbọ̀pẹ̀ kèfèrí yẹ̀wúrúbí kèfèrí lọ́kọ́ ẹmọ́ mú wọn lọ́rẹ̀ áríwò ó kù díẹ̀ káàkó fún mùsùlùmí òdodo kẹ́ni kó mú ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ wá kó mọ́ lè mú láàárín ẹni tí ń jó pọ̀ mùsùlùmí kó wá ti fún ẹni tí èsì mùsùlùmí máa mú ọ̀rẹ́ àwọ̀ ìjáde gbogbo ohun tó bá wù kó pa nípọ̀ láyé ní ayé ló kàn di àlàáfíà àwòyàwó bá ní ilé ìgbà ọ̀gbọ̀n بعضهم لبعض عدو إلا lóde ayé ní bísẹ́ẹ̀tì ló pa ń pọ̀ ní ohun tẹwárí kò rí òtò òṣèlú ló pa ń pọ̀ ní ohun tẹwárí kò rí òtò ìdí ayé kan ló pa ń pọ̀ ní ohun tẹwárí kò rí òtò lóòótọ́ àlùfíyàmà ẹ̀sọ̀ tààrà ń ní àlàáfíìláàmù yóò má ní ṣe ń bẹ́ẹ̀ ọ̀rẹ́ tẹ ẹ bá jọ ṣe ẹni tó bá sọ̀rọ̀ ẹ láyé ní lórí ìpìlẹ̀ kábẹ́rù ọlọ́run lórí ẹ̀sìn kápáyà ọlọ́run lórí ìgbára wáyé lórí gbádùn mọ́fìn ọlọ́run ọba rò bẹ̀rẹ̀ bá sọ ọ̀rẹ́ láyé ní lórí ìṣọ̀rọ̀ ìṣẹ́rẹ́ lórí wájú mọ̀lẹ́bí ń payín pọ̀ ìgbémùdú ń payín pọ̀ ìjẹ́ ọ̀rẹ́ ti ṣiṣẹ́ ń payín pọ̀ kò sábúrú dáadáa máa ti tira yín bí tókù díẹ̀ ní àtúbá tẹ̀lẹ̀ tira yín ẹgbàra yín ẹbàra yín kẹ́dùn àmọ́ kó wá lẹ́yìn tí èsè mùsùlùmí ní ọ̀rẹ́ rò à ìkìlọ̀ rí rò fẹ́ntó bá ní mẹ́rin fẹ́ntẹ́sì ọlọ́run bá yé fẹ́ntó ọlọ́run bá yé mùmí ní ẹgbẹ́ rẹ ara rẹ tọ́rọ̀ tiẹ̀ náà yé ọ kìí ṣe mùnáfíìsì mùsùlùmí tí ẹ̀ bá wọ àyíkẹ́yẹ̀ káàkiri tó bá di pé kò sẹ́ńtà amúrọ̀ rẹ máa ń palẹ̀ fún mọ̀ kí ẹ̀ kí ẹ̀ dájú lọ́dọ̀ ọlọ́run tàbí kí ẹ̀ má lẹ́yìn tó lè mọ fún mọ̀ hàn ntí yẹn bá ti yúrò máa kí ẹ̀ dájú àlámẹ́rẹ̀ síwájú ọlọ́run tó bá kù wípé o bẹ́ nìyí rìn omu lọ́rẹ̀ náà mùsùlùmí ó jàǹbá rẹ kàn ń bìtúyè rẹ kàn ń dìsàpọ́ǹtì ẹ ìjọsìn wa ń sẹ́ni tí èsè mùsùlùmí ya ń lọ́rẹ̀ ayò tó wà ya múni aláṣẹ tó wà á múni aláṣẹ jáde àlámẹ̀ sọ́rọ̀ ọ̀rọ̀ torí pé ẹnu ni tí gẹ́gẹ́ bá ti tẹ̀lẹ̀ tó lọ́ lẹ́sìn lọ́rùn níjọ́ náà lẹ́rìí wípé áà àtọ́wọ́ lè ṣe báyìí téèyàn bẹ́ẹ̀ ni ọlọ́run ti sọ wà tú máa àní tún kọ́lẹ̀ bá dẹ́rẹ́ ìrùbá ọ̀gbọ́ omi afún àdìyẹ wà máa tó fi sódò قد بينا لكم الآيات إن كنتم تعلمون tẹ́lì yìí ẹ̀yin mùmí ní òdodo ẹ̀yin lẹ́yìn fẹ́ràn wọn ẹ̀yin lẹ́yìn inú kan bá wọn lò bẹ́ẹ̀ tí ń fẹ́ kórí fún yín lẹ́yìn fẹ́ kórí fún wọn wàlá ayọ̀fẹ́ gbóòlẹ̀ fún wàlá ayọ̀fẹ́ gbóòlẹ̀ fún. àwọn òfin taratara fẹ́ràn yín tó náà mọ̀ nígbà tó bá dáa fún yín tẹ́ bá sórí ire.

ha antum ulai tuhibbunahum wa la yuhibbunahum kò rí bẹ́ẹ̀ ẹrú sí ọlọ́run bá kan filẹ̀ rí rẹ̀ torí àwọn reality tí kùránù sọ wọ̀nyí kìí jẹ́ lómi pàápàá jùlọ tó bá wọ tó ń fi bára rẹ̀ ó lè gbé irú òfin jẹ ní ọlọ́run ń sọ̀kalẹ̀ nínú kòránù àwọn yìí lẹ́yìn ìdélò báyìí bẹ́ẹ̀ sì ní bá ti gba kákìrún gbọ́ nínú ẹ̀sìn tí a ti ń kí fọ́lọ̀ṣẹ́ ní kákì bá ti gba òfin ẹ̀sìn ọlọ́run bá wọlé níbi ìgbàwẹ̀ wa níbi ìsìn hajj wa ní káṣe dáadáa tóbi ibi ká sokun mọ̀lẹ́bí pọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo tó kù nínú òfin ẹ̀sìn ọlọ́run náà a gbọ́dọ̀ gbá tọwọ́ tẹsẹ̀ yìí ká fi tó ní ẹ̀já ara wa ká lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí èèyàn bá lò lókè ìfẹ́ àtàwọn ìdíjí tí bá ń rí èèyàn a ọlọ́run orí tó tó rí ó sì mọ̀rú ẹ̀dá tó dá tó tó gbòmì kalẹ̀ arákùnrin náà ti lé ayé ọmọ ọkùnrin olóbìnrin ẹni tó mú lọ́rẹ̀ ayò tó nígbà tí ń bẹ láyé kí é tó mùsùlùmí ọmọkùnrin àti lọ sọ̀rọ̀ tán àwọn ọmọkùnrin àmọ́ ìyà pátá ó wá di náà àwọn ọmọkùnrin rẹ̀ tó fi ilẹ̀ ọwọ ìyàwó rẹ̀ fẹ́ kaná ó wá ń fún kó lọ sí mi ẹni tó sì ìyà tó wọ́n lẹ́kùnrin ọkùnrin èso mùsùlùmí láti ní wípé àwọn olóò ń bá rìn tíyàwó rẹ̀ mọ̀ mọ̀ ọ́ àwọn olè jẹ́ kò rí oṣù táwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀ mọ̀ ọ́ tó nígbà tó bá ní ilé ayé má sì jẹ́ tó ń ṣẹlẹ̀ lórí tó fi ilẹ̀ sáyé àwọn ọmọ yẹn náà ni wọ́n pè ká kọ́rọ̀ àníkúdà tó jẹ́ mùsùlùmí onímùnà onímìfáàkù náà alágàmbéje mùsùlùmí mọ́mú lọ́rẹ̀ ayò jẹ́ ó hàn táwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé bẹ́ẹ̀ bá jọ ń rí wa kákan jọ rìn oníkálukú mọ́nú ara ẹ̀ àwọn yìí ibi iṣẹ́ kan pààyàn pọ̀ àdúgbò kan pààyàn pọ̀ ni o wọn èyí sá láti rí rẹ o yóò hàn sí wọn ìyẹn tí ò bá ṣe é ṣe kó tiẹ̀ jìnà sí wọn yẹ́yẹ́ tó bá ṣe ti jìnà sí wọn káàárọ̀ òjúre tọmọ ìyá àjà lẹ́yìn yẹn ó parí àmọ́ kí ẹ wá súnmọ́ra wá súnmọ́ra yín kẹ kílọ̀sì débi wípé bó o bá tó fín àbí kò gbọ́ fún oṣó kó tún wá mọ orí oṣó tó oṣó kò yẹ orí bẹ́ẹ̀ ìyàwó arákùnrin ó bá pe ẹni ìpọ̀rọ̀ ọkọ rẹ̀ ọmọ yìí kan báyìí báyìí náà ni ó mọ̀ fẹ́ lè mọ́ mi lọ́wọ́ a fẹ́ change school fún ló bá ní kò sí problem oníṣù kan bẹ nílùú àwọn ọ̀nà bá fẹ́ lò ó admission form nìyí nǹkan kan ó fi mú sọ wípé ṣe bọ́ọ̀rẹ̀ ọkọ omi àdúgbò nígbà tó ń ṣàlàyé nǹkan yẹn fún skul tí ó bá júwe tí ó mú kí ọmọ òun tó jọmọ ọ̀rẹ́ lọ ó yẹ kó jẹ́ kù tí wọ́n bá lóun kàwé western education pé kẹ́kìndà ọ̀rùn lọ́wọ́ nígbà tí ó padà rí sùn kọ́ ó di skul àwọn tí ó ti mùsùlùmí skul tó dédé bí wípé kódà agídí lọ́dún ń fáwọn ọmọ wọn lọ́dún ní ọlọ́dún ọdún léyà ọdún ọlídé ọlídé ọdún léyà ọlídé ìtúnú àrùn ìdúró ìtúnmọ̀ sábẹ́ tí bá gọ́mẹ̀ tó jì clear two days wọn ò ní ìdíjà àwọn ọmọ wọn wọn ò ní ìdíjà àwọn ọmọ mùsùlùmí kí wọ́n lọ sọ́dà ìjọ lọ́sọdún wọ́n ní kó sọdún wọn ọgbà náà nínú sú tí rọdún bẹ́ẹ̀ máa rùn nígbà tó ọmọ èlò ọdún kan sọdún méjì tó fi parí mẹ́ ẹ̀sẹ̀ ti dàrú mọ́ lọ́wọ́ ayé ọmọ yóò nítumọ̀ dèmí lẹ́yìn yẹn nìkan kọ́ àwọn ìwà pálapàla kan tí wọ́n á ń bẹ tí ò sí sọ lórí afẹ́fẹ́

lẹ́yìn tẹ́sí òjò mọ́ ìwọ ọmọlúwàbí gan náà ó tún wá kéré lára wọn mùsùlùmí nǹkó tó ń ta àlàmọ́ nǹkó tó ta àfìlóhùn tẹ́ bá ti làákàyè ẹlẹ́sìn yín lẹ́sìn gbogbo ẹni tó máa bá tò tó lè pé ní kún ọ lórí ẹ̀sìn bẹ́ẹ̀sì ẹgbẹ́ tó dojúrú mọ́ ọ lọ́wọ́ sí nóòtù máa fẹ́nà bẹ́ẹ̀sì tẹ́gbẹ́ tó ń dúró láàrin mọ̀lẹ́bí ẹ tí ó ṣe odidi mọ̀lẹ́bí ẹ̀ sínú ti títí ẹ̀ ìrìn àjò tí ẹni yẹn gbogbo tó bá payín pọ̀ gbọdọ̀ ju wípé ríra yẹn kíra lọ kì í sọmọ ìyá àjà ríra yín ẹ̀kíra yín àmọ́ àwọn amúra ọlọ́rẹ̀ ayò sí wa ní aláṣìírí ara wa sí nàbí kò lè rí وتؤمنون بالكتاب كله أي مؤمنين gbogbo tíra lẹ́gbà kọ́ yáyá gbogbo òfin ọlọ́run òun lẹ́gbà kọ́ pátápátá kódà yìí tí bá ń bẹ́nu tíra àti wọn tí ń bẹ́nu òfin tí wọn léè tí wọn tí wọn ti tọ́ bọ̀ lójú tí wọn tí yí padà kódà ẹ̀kú gbàgbọ́ torí pé ń bẹ̀rù òbí ti iná wípé láàá nùfàrùnúkù báyìí na áhàdé nínú tó lè rí wàkọ́ọ̀lùkù tẹ̀mí náà wà àpọ̀ àmì àwọn ànábì wọn tọ́lọ̀ ọ̀gá ti tún ọ̀bọ̀ lójú ní òfin wọn ìyẹn nìkan lẹ̀ àwọn wá ní kíra àti àwọn òṣì ẹ̀kẹ́lẹ̀ nígbàgbọ́ kankan tí wọn ò gbé kó bá kùránù ń bọ́ kíra pẹ̀lú bá ti èèyàn jẹ́ ni wọ́n kùránù sí kíra ohun ògùn ni wọ́n kùránù sí ó lẹ̀ ṣe pé àwọn kọ̀ọ̀kan nínú àwọn àti àwọn wọ́n ti ba jẹ́ lọ́dọ̀ ọ̀sìn wọn bí inú wọn bá mo tẹ̀lé kàtàkì ẹ̀dá ń bẹ inú síra ní fún ẹtí mọ́ ń ba tèèyàn jẹ́ ẹtí mọ́ ń ba yìí làwọn mọ̀ náà sì pé wọ́n bá rí ní wọ́n ni mùmìnì ni wọ́n o mùmìnì ni wọ́n mùmìnì ni wọ́n bẹ́ẹ̀ ti gbà náà ti gbọ́ dáadáa yìí àwọn náà ń gbà gbọ́ dáadáa àwọn náà àjọ ń fi mú ni àjọ ń gbà ọ̀rọ̀ ni kò sí kúrà jì há jì pé àjọ lójú ogun wọ́n ti dá ọlọ́run ẹ̀kún àná àlejò fún mi àná àná ìlànà lọ́wọ́ yìí وإذا خلوا عفوا عليكم الأنامل من الغيظ أما ما فإذا وإذا خلوا يبقوا تنجد يطر رجي من إسلامي àwọn ìṣòro kan tí kejì kí ń lójú kọyín ẹjọ́ dẹni bírèkì lórí wọ́n ń kó lọ́dọ̀ ẹgbẹ́ tí wọ́n pẹ́yìn àbúrú ó pàtàkì náà yìí عفوا عليكم الأنامل من الغيظ عفوا عليكم الأنامل من الغيظ wọ́n tọ́ àtàmà yín látara ìbínú alìwọ́yò ìbínú ni àwọn mùsùlùmí wò nítorí pé akókò wọn tó mùsùlùmí náà làwọn náà ló fún wọn á dojú wọn bó lẹ́nu gbogbo ń sáájọ sọ rẹ́gírẹ́gí ní ọ̀rọ̀ pé mùsùlùmí náà làwọn náà

olùwà wọn ní wọ́n ṣe ọlọ́run sọ fún wọn wípé kíbi ní yí apáyẹ̀rẹ̀ o mú dùdùgbọ́ ìrùkún ẹ́ẹ̀kù sínú ìbínú yẹn ni inú ìsìlámù tó ń bí yín yẹn inú ànẹ́bì tó ń bí yẹn tẹ̀tẹ̀ jẹ́ mùsùlùmí tó wá sí lẹ́yìn àtàwọn mùsùlùmí tó bá sọ̀rọ̀ rẹ́gírẹ́gí lórí torí kí ọlọ́run bá àlímú ìdájọ́ kòrò àlímú ìdájọ́ kòrò olùmọ̀ní ọlọ́run nípa tí ń bẹ nínú gbáyà ọ̀rọ̀ nípa kò sí ní kí ọlọ́run bá wù mà lọ́lọ́run àwọn àṣírí ní òdodo wọ́n bá kódà láàrin àwọn mùsùlùmí mùsùlùmí ni ó kórìíra súnnà mùsùlùmí ni tẹ́lẹ́gbọ́ àfihàn tẹ́tí mùsùlùmí ni tẹ́lẹ́tàrí ní tẹ́tí ọ̀tá ìsìn ni ẹ sọ́ra fún un ìyìn tí ń bẹ́nu bá rí ààrẹ láburú sí ọ ó ju tó fi yẹn síta nínú ọ̀rọ̀ tuntun lọ àìrí mú ìdá tó sùn lóòrùn iná lọ́ọ̀dà àìrí mú ìdá tó إن تمسككم إن تمسككم حسنة وإن تسؤكم بها إن تمسكهم حسنة تسوهم بدادا بكني بيد قلم الشيخ تبكني bí àrùn tí ọlọ́run bá dé bá yín bórí ayé bá dé bá yín tẹ̀tọ́ ogun yóò mọ̀ káàdùrú bá wọn oríire yín ìbànújẹ́ ń jẹ́ fún wọn ìdùnnú yín ìbànújẹ́ ń jẹ́ fún wọn وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبكم سيئة يفرحوا بها ṣùgbọ́n tí àjálù bá ṣẹlẹ̀ sí wọn agbóhùn sí wọn ayọ̀ ẹ̀ẹ̀ẹ̀ ẹ̀hẹ́n ajágómìnà nìyẹn gbàtàjálù bá ṣẹlẹ̀ sí wọn ní ẹ̀sìn wọn yẹn ó padà bọ̀rọ̀ sí onu ní wọ́n oye jì kan òye tó ń sáré káàkiri ibo làdáwò èsì ìṣẹ̀lẹ̀ sí yàn àwọn òfẹ́ kó ti ẹ̀rọ yín lọ́rùn àwọn òfẹ́ kára ó dẹ̀ yín bára bá dẹ̀ yín tó rọ̀ yín lọ́rùn tẹ̀ ń dunú tẹ̀ ń rágbèga tẹ̀sù òògùn yóò mọ̀ bàwọn ní wàyí tuntun tí aburú ha wọn mọ́fẹ́ ẹ̀yìn wa kọ́ta wa lẹ́nu mọ́fí dùnú wa kọ́ta wa lẹ́nu wà ìrìnlẹ́sẹ̀ ìrò wọ́jẹ́ tẹ̀kú láàrín ọdún tó kọ́ ń kẹ́dùn ṣe àrùn لا يضركم كيدهم شيئا àmọ́bẹ̀yìn ilé òdòdó bá ti sùúrù tẹ́ ti fáyà ọlọ́run tẹ́ ẹ̀bẹ̀rọ ọlọ́run ètè wọn lè kópa lára kankan báyìí gbogbo ètè pèrò wọn tí wọ́n ń dání kọ́ọ̀kọ́ láti dojú níbolẹ̀ láti mẹ́jẹ tẹ́fẹ́ láti mẹ́jẹ mókè kò ní í ṣe nílá àbúrú kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè ní sùúrù tẹ́ ẹ̀bẹ̀rọ ọlọ́run nígbà tí pé ogun àjọ ọ̀sán ogun ìgbàgbọ́ ń tà ń jà ìbẹ̀rù ọlọ́run àti sùúrù ni gbogbo ẹni pọ̀ fáàrin láyé kódà bí ò jẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ tinú ayé náà ni ogun tó ń tó fi lè jagun rẹ̀ irinṣẹ́ méjì ni ọ̀pọ̀bùrú wọ́tàkùwà tí sẹ́yìn àìráìsòsì kò ní sùúrù kò sì máa bẹ̀rù ọlọ́run gbogbo ẹni bá ní sùúrù lórí àdánwò tó bá kàn yóò borí ọ̀tá ẹ̀ gbogbo ẹni tó bá sì ń bẹ̀rù ọlọ́run bó ti há jájíjájí mọ́ ọ tó bí wọ́n ti ń gbèrò lórí rẹ tó gbogbo mítíìnì kọ̀ọ̀kọ̀ ní gbangba tí wọ́n ṣe àgéǹtì ẹ kó mọ́ lè níbi iṣẹ́ ni nínú mọ̀lẹ́bí ni láàrin àdúgbò ni láàrin àwọn ọ̀rẹ́ ni tó bá lè bẹ̀rù ọlọ́run tó kò fi ọlọ́run bá máa fún oníborí rẹ o ìtọ́lọ̀ ní èèwọ̀ ní jìnà sí ìwọ náà jìnà sí ìtọ́lọ̀ ní káṣí ní ẹ̀sìn ó ń ṣe ó ti dọ́ta fáwọn Muhammad sallallahu alaihi wasallam ó wá ti sùúrù ó wá ti sọ̀tọ̀ gbogbo tí ń jẹ́rọ ọlọ́run tó ní Ah, wọn ò borí rẹ̀ ìwọ ló padà borí wọn torí pé onísùúrù àtọ́níbẹ̀rù ọlọ́run ẹni ọlọ́run ọba ni wọ́n ọ̀ta ọlọ́run kò sì ní borí ẹni ọlọ́run wà òwú wà لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط إن الله بما يعملون محيط لا ọ̀lọ́ الله tí wọ́n ń ọlọ́run ti ń ká gbogbo ète wọn àgẹ́ǹtì mùsùlùmí mùnàfíkì àárín àwọn mùsùlùmí tí ń pèsè pèrò mùsùlùmí kèfèrí ìta tó lóòótọ́ islam mi gbogbo ìpèsè wọn ọlọ́run ní mo gbogbo ẹ̀ hàn sí èmi ọlọ́run mo sì ní gbà fún wọn lókun ní sùúrù ń tẹ̀lé tí ẹ padà borí wọn ní náà gẹ́gẹ́ bí ìṣe wa tábá àwọn àyà tí a bá tán lójúmọ́ a mú àwọn ẹ̀kọ́ kan sí kejì jáde sáà kọ́ nínú àwọn àyà tì ní. sọ́rọ̀tọ̀ Al-Imran ní verse 118 to one tí mẹ́ta أولا تقرير المبدأ الأصلي لأصول الدين كلها عقيدة الولاء والبراء nínú àwọn àyájì wọ̀nyí ọlọ́run bá ẹ̀stábíṣì píríncípù kan ó ẹ̀stábíṣì fọ́ndámẹ́ntà kan ìpìlẹ̀ kan tó jẹ́ olórí ìpìlẹ̀ gbogbo tó jẹ́ pìlẹ̀ ẹ̀sìn wa òun náà ni àdìọ́kan alùwẹ̀lẹ́ wẹ̀lbàrọ̀ alwala òun ni ká mú lori lọ́rẹ̀ ayò ká mú èèyàn lọ́gàá ká mú èèyàn lẹ́ni táàmà òkọ́ ń nínú ọba wa ta'ala làámú lọ́rẹ̀ ayò làámú lọ́gà làámú ní olórí lẹ́yìn náà náà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà àwọn ara wa àwọn gbogbo gbogbo ẹ tí ò bá dúró déédéé lórí ẹ̀sìn àìkú ní àlùjíẹ̀nù táyé sẹ́yìn àlùjíẹ̀nù fẹ́ẹ̀ fẹ́ tí ò dúró nínú ẹ̀sìn òun bí yíyà kí ẹ̀ wá lè yàn fún ní wàhálà kèlè kí ẹ̀ lè yàn fún ní wàhálà ọ̀sẹ̀ bọ kí ẹ̀ lè yàn fún ní wàhálà èèyàn ti ta fún ọlọ́run ọba nìyẹn torí àwọn èèyàn ọ̀tá ọlọ́run ọba ni wọ́n alùbárọ̀ òní ẹni méjì ẹni èṣù àgbà àkọ́kọ́ ó jẹ́ ní àkọ́kọ́ gbogbo ẹni tí ń rìn láyìn èṣù tí ń kẹ́sẹ̀ òfin ọlọ́run lórí ilẹ̀ tí ń bínú òfin ọlọ́run inú àwọn kèfèrí inú àwọn mùsùlùkù inú àwọn yahoo inú àwọn nọ̀kọ́ nínú àwọn bídíà mùnàfíkù à ń yẹra fún wọn ni à ń bọ́ pábọ́sẹ̀ fún láàrú àmàlí wọn ni tí èèyàn bá fẹ́ ní àlàáfíà àkíyídàtù ló wà láàrín bọ̀rọ̀ gbogbo dúó déédé nínú ẹ̀mí ẹ̀ ẹ̀kọ́ kejì ànàlùmọ̀ ẹ̀fẹ̀kínà ní sára ilé ihim gómà hálì ní fáàkìlẹ̀ ẹ̀kẹ́kọ̀ àdíjì ní mọ́kùnrin ànàlùmẹ́dà àwọn mùnàfikún àwọn mùnàfikún tí ọlọ́run bá ń fẹ́ sí nínú jẹ́ ọkàn yìí òun lẹ́yìn kú òun sílẹ̀ láti sọ lẹ́ẹ̀kan bí ẹsẹ̀ pé kéèkì yìí gẹ́gẹ́ náà ni ṣùgbọ́n wọ́n nà kẹ́ sí kejì láti ṣe ìsìláàmù ní sùkà láti báyà mùsùlùmí jẹ́ láti create division sára mùsùlùmí tí wàá kó ń bá ìsìláàmù láti máa ráyè tó ṣe abẹ́ tí ò da ìrìn tí ò da láàrin mùsùlùmí táwọn mùsùlùmí ò yìí rárá kọ́ torí táwọn òfin àjọ ń fún àjọ ń bá wẹ̀ ni irú wọn bẹ́ẹ̀ ìsìláàmù ń rí fáàsì ní kùrán láwọn àyájọ́ nìyí sọ̀tọ́ bá ti ń pé ní fáàpù tiẹ̀ nínú àwa mùsùlùmí ní fáàpù ẹni tó gbà wípé wà kèfè rí bàbá ń bẹ nínú tàbí ló tẹ̀lé ayé ni irú ẹ̀ lọ́wọ́n bá ń bá sọ̀rọ̀ irú wọn ni wọ́n tẹ̀lé nínú náà ní ẹ̀kọ́ bá nínú أن نفاق العملية لا ينقل عن الملة لكنه ينقص الإيمان والجنة. ولكن هو نفاق bírò ìfúnṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ náà hadithi rẹ̀ wípé ayẹ̀tì mùnẹ́fì salat àwọn àpẹẹrẹ káàkiri mọ mùnẹ́fì anábì ní mẹ́rin ni ìlà àjàkà kẹlẹ̀ mo wá bá yín sọ̀rọ̀ yóò parọ́ wà ìdá wà ìdá ọ̀pẹ́ tó bá ṣàdéhùn yóò yá pa rẹ̀ wà ìdá tó ìnà kọ́ rẹ̀ tẹ́ bá fi nǹkan pamọ́ sí i tẹ́ẹ̀sì nígbà lè lórí yóò jàǹbá nínú rìwáyà ní wà ìdá tó bá báyàn ló gbólóhùn asọ yóò lẹni tó ń lójú kò ní jẹ́ jíjà ó tán ìwà amúnà àṣekúnà náà ní gbogbo àwọn àmọ́ kò mú yàn kó ní sílẹ̀ torí kó rọ̀ tara ni àmọ́ ó bí mọ́ ní èèyàn kù ó sì kó dọ̀tí bá gbàgbọ́ èèyàn nínú àwọn ẹ̀kọ́ mi ń sọ nínú àwọn أن من علامات النفاق بغض الشريعة الإسلامية جهلا كان الاتباع الهوى nínú àwọn àpẹẹrẹ téèyàn fi máa tẹ́tí sí ra èèyàn pé tẹ́lẹ̀ fáàkùn ń bẹ lára èèyàn bí ò sí àbí téèyàn fi lè mọ sọ fẹ́ẹ̀kì ẹlòmíì pé tẹ́lẹ̀ fáàkùn ń bẹ lára bí ò sí òun kí ẹ máa ń kórìíra òfin ẹ̀sìn ọlọ́run bóyá látara ìmọ̀ kan àbí látara ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu yá sí kìí ẹja dì mú gbogbo tí bá ti ń jẹ mọ́fin ọlọ́run ọba tí ń bẹnu Qur'an àbí ìsì ń bẹnu súnà ní Muhammad sallam tẹ́ bá ti rẹnu tí ń sọ̀tà rẹ̀ tí ń wo kókó mẹ́ tí ní ní mùsùlùmí ń ṣe ní o ìfẹ́ ló lò ní o kẹmọ̀ ó pé nífà fún bẹ lára ẹ̀ tí ìbá fi mùnà ẹ̀sìn ó tí sì lè lò ní òfin ẹ̀sìn ọlọ́run kò kò ní máa kẹta àwọn tí wọ́n ń lò kò ní máa sọ wọ́n ló kọ burúkú kò ní bínú wọn yóò mọ̀ wọ́n pé òun lòun ò tí nígbàgbọ́ tó tó láti tẹ̀lé òfin yẹn níparí tàbíru ahli al-iman min ittikhadhi ghayrihim bitana nínú àwọn àyá tí wọ̀nyí a rí ìkìlọ̀ tó lágbára tọ́lọ̀ wọn bá ṣe fáwọn mọ̀mí ní òdodo kúrò níbi tí wọ́n mú ẹni tí èyí bá sí tẹ̀mọ̀mí ẹlẹgbẹ́ wọn láláṣìírí àbínú ọ̀rẹ́ ayò adamu amni ala al-mukhalifin ìyẹn ló parí yányá a gbọ́dọ̀ fọkàn balẹ̀ kẹ́ni wá balẹ̀ irú ẹni tí bá ń yapa òfin ẹ̀sìn ọlọ́run al-mukhalifun olùyapa òfin ẹ̀sìn ọlọ́run tó jọ́ta ẹ̀sìn bójú kó ló ń fẹ́ràn wa tó nífẹ̀ẹ́ sayé àìfẹ́ ní ilé olófà ìmọ̀ fún àfọ́lì rọ́bì ọlọ́ọ̀fàáì ìgbà tí ó ń ṣe khalifa lọ́wọ́ wọ́n ní yahudi kan bẹ ọkùnrin ni ó mọ̀wé ọkọ̀ dáadáa ó ní wọ́n ní kí mọ́rù kó bí mọ́rù ni yahudi lẹ́kọ̀ọ́ gbogbo ẹni kódà láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí gbogbo àyè tó bá wà tó bá ti wù pẹ́ nìkan bẹ mùsùlùmí rẹ̀ jọ pera yín àmẹ́kì ti dàrú mọ́ lọ́wọ́ aburú tó ń ṣe fẹ́sì gan ń ju dára lóṣù fẹ́sì lọ irú ẹni bẹ́ẹ̀ mọ́ mú ní ọ̀rẹ́ ayò mọ́ mú ní aláṣìírí mọ́ fi sípò ibi tí ọ̀rọ̀ ọ̀rọ̀ sílámù ti máa hàn sí débi tí máa fi sílámù ní jàǹbá gbolo àwọn ọ̀nà ọ̀sán ayálà mú tá wúlé ní lọ́dá kan mọ́sá ìsẹ́ni fújà fún wa ní ìjà ìsìyàmù mọ́sá ìsẹ́ni fújà lè wà lórí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk